أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستهينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرى لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tí ọjọ́ nẹfẹ́ yìí ló kí wọ́n mú wa kó dàbí ayédèjú jemi kidai adika bu kadir mu igar e ko ce hadisa ne biya muhammad sallallahu alaihi wa alihi wa sallam ka ce agba ko ulta fikino jima ma do sahihi buhari adai mujalladi eh ekeji on volume 2 eyin ya ci majalisi ko bo mele gwanyo mela 99 anakwa na abajo yi báàbù egiti sáàlì sáà ìmì alùgbọ́nà ẹnì kìdí hà lọ èjì yà gwọ́la òbí ẹlẹ́gẹ̀ wọ́n bọ́lá ibùnú umara radiyallahu anhu ma tóban abdullahi ọmọ umar ihu kò sók nyé omi fọ́ alùkọ́ hù àlẹ́ yìí dákì múdu bọ́lá wọn múdu bójú wọn má tó tàbí àlejò torí kù pólù pólù dọ́mọ ìpanàṣà ìyàmì sàrẹ́ alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà ẹ̀gbọ́ olùmọ́bà ẹlẹ́jìlẹ̀ màmá olù yà kpọkọtọ ma ọ́ ma láàbò ma. wọ́n wà sáà ìmùn àdìkẹ̀gbẹ́ kàbíláyà mahmud aṣábẹ́ ìdí àlejò yàwó kò sóòkù omi àmúdò bọ́lá wọn máa dọdọ wọn. wọ́n hammam shaabi imam shaabi ce gudu to onye ugwola ọhụ asa imon ya dị ha leji ọchakiri ina gwọla rẹ ọkọla ibn abbas ọmọ abbas chika labas ibienin an yẹ tẹ tọyi ama an yẹ tẹ tọ amal kidara kone kilunga di kidiri ayi kidiri an yɛdo hula alfami min tɔ amil kidiri o nɛ kii dalon tun ye yi kidiri isa aki amina jɛn ama be very careful aw shay an bɛ kɛ ka wa kɔɔla alhasan la baasa bil madmadati ɛn ma kadi haliji wọ́tẹ̀ bọ̀rù rúbì kí a gbómi yọ la omi rọrọ igba yọ la kọ́la tí bọ́ lè sá ìmì wọn ti dé àlejò wọ́kọ́lá ibùn masoud àwọn masoud ṣẹ́ka ìdá kánà sóòmù àhàdìkùn ìṣẹ́ òun kẹ́nẹ́ dé òhùnmẹ́ dé àlejò fọ́lìs bíi bẹ̀yìn náà kó yàá di kpọ́lá kù lọ́la mútọ̀rẹ̀ jìlá yàá dùn kù lójì yàá wojú mu dàgbà kí kọlọ́lá kpó ọ̀kọ́lá anet ìnẹ̀lì abuzanan tẹ̀tẹ̀ fahamu fi yẹn ò ṣe ní àmì ẹ̀hún èkì àdúbọ̀lá má kì àdọ́là wọn bọ́ wàhálà sọ ẹ̀mú àdìkàbà kì àdé àlejò wọ́n yìí zukaru hàn nàbí kàlọ́lá wàlẹ̀ sálàmù ìwọ́n ṣe kàgẹ̀ fóun ṣe lé kúgbónú tsọ́jọ́ sàlàláhu aleyhi wa aleyhi wa sálám anahu ìtaaka anabi sàlàláhu aleyhi wa sálám ìṣẹlẹ alọ wọ́n wà sáìm àdìkàwà kìdí àlè anabi sàlàláhu aleyhi wa sálám ìṣẹlẹ alọ. وقال ابن عمر أما عمر وشكاك يستاك أول النهار يالي الله odudu wɔ asrɔhu yawɔlialɔ anɛgɛ ìtsánɛ odudu gbanɛ ɔkɔlɔ akɔhu akɔhu tsika ine dɛrɛdɛ ríkɔhu la akólo yòókè ɛ ìmɛ bɛ ìdí ìmɛ bá. ide yi nabara ẹni nẹ kí neke mọọ la agbóòlò yòfutiru ìtsẹ̀hún kó nẹ lẹ́àmì amẹ́hún ìyálọ́lẹ̀ òkpóhùn ẹ̀dákòmíhùn kìmúdu tálu kí adigbénu kí àwọn dámì yìí ò lébi tse ìkpọ̀ yà ká kpọ̀ yà la akulu yuksiru wonde akina alu jalam bini ya kiti mistake ije ala na roji ko ise boji yala ede lo taki ilale oji mistake ama alu ji oji ma alu ji se boane la je na roju ayi jene ki boji mu talu kide lo ki boji ma ka ino une nekeli alɔ rɔpibi iyalɔ mimi kila lahu ɔmɔ kawa kini pa'amun iduki lɔ kɔɔla kakeni wɔlma'u lahu ta'am omi kiadu omi lɛ kiadu dalu lɛ edigbo ma di tsalugo ohun eti ama ekidami wa anta tumadi midubihi.

iṣẹ́ nkìtì ó jẹ́ àlìmọ́mà ni bí alùjẹ kẹ̀má kí ẹ̀wù ni kẹ̀jẹ́ ẹ̀wù dàmì alùjẹ kpàjọ ń kàkà alùjẹ ń kpàjọ ní òjìmọ̀ ọ̀mùdà bọ̀ ànẹ̀ wọlé mìíràn anet ẹni anet òun lin wọlé hasan báyìí hasan wọ ibrahim báyìí ibrahim bí kóhólì lè sọ inú bá àtà ẹnẹ kìdí alùjẹ kí ló ń àdọ̀tà jẹ létí ju ẹnu olùkẹ́lẹ́ jẹ́ nà lébi abuka coli anet bai hassan bai ibrahim yani uh, radiyallahu anhu aw rahimahumullah yani amali yani amali ko le vidomo wone kido tarji litri ya de halujin حدثنا أحمد بن صالح حدثنا ابن وهبي حدثنا يونس عن ابن شهاب عن أروة وأبي بكر قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم عائشة رضي الله عنها يعني ونشجع صلى الله عليه وسلم يدركه الفجر يعني الفجر يا كربه جنوبا يا دي جنباتا إلا شيء إيدي إيدي ukɔlɔ dze na ba dzi gbogbo taka le dzidzi wa yin no yudiri yudiri ko dena dena kele dɔ gba wa de eki dɛ eki dugu mi adzɔ yi yudiri ko holfajiru junuban ti ramadan eki dɛ mi dɛ yudiri ko eki ɛnugbɛtsa bɛrɛ dɛ ba yudiri ko holfajiru junuban fi ramadan alfijiri yawa karabo yade janaba alfijiri ya karabo yade janaba e shi ramadan min gairi hulmin ya cho nai nai janaba ila ke jima'i den wa ya ga tasilu take ana wala gwe wa ya sum ya dal ya jalun ya dai alijin mana ya wajen alijin je ya ndu se obi alifiji lẹsẹ taki ana gbọla yọla gbọ kí ọwọ ya na titi ẹdọjọ tán kàní ìdọgba kàní ìdọgba náà wa n'aka bi ya di titi awọlẹ ka gbọ adasina ismail kọla adasani malik ansumi mọlá abibakar ibn abdulrahman ibn haris ibn hisham ibn mogirati anahu sami'a ababakar ibn abdulrahman. yana ce gba ka ba bakar abdurrahman ya ta kuntu ana wa abi yana hun kwaye baban fa zahabtu ma'ahu ohun talabi a malo hatta da har na la aisha ta gbogbo wa da aisha aisha ce omehi hun daki radiyallahu anha ọjọ́ kíjẹ́ abdurrahman àtàwọn tó máa aisha qalat maka aisha yani ashahadu ala rasulillahi sallallahu alaihi wasallam yana wuce gbijali oji onu cojo sallallahu alaihi wasallam ko lele in kana la yusbihu ọjà oja wa karbala ya de janaba min jima'i janaba ya jima'i ila da mako min gairi ihlami ya shona inayin ya jima'i jali suma yasumuhu jẹnẹba ọdọla wọn wọta ka alifijiri adu mma kẹne dutu jẹun jẹ odi alifijiri na alujile gẹ ama jẹnẹba eki nẹ kọ odu jẹnẹba lẹ jẹ mú tanẹ wana ọla ẹ má yẹ ka wẹ ní daka alifijiri wa kò ibi ẹnẹ ní títí alifijiri lẹ ní jẹnẹba yín nò yàtí akínní dé ìjìmá ìgbó wọta ke jẹ alifijiri wa yín nò kí nà lójú kó súnmà mamana dai ko ala ummi salmata amma kubo aisha umma manati ne yake amma an gudu tugo ummu salma ge o ya nabi sallallahu alaihi wasallam ge wa qalat misla zalika ummu salma nugo wa kabele bagere babele ko ولم يرى أنس أنس إلين ولا حسن حسن إلين وإبراهيم إبراهيم إلين أي مالني بالكون لسائم بعثا كان كده على جن اللي بيشان ما تجلو تجين إلي أبلا إلي كان كده على جن كده تجلو تجين تجين اللي بيه أه أه isha diti deno amali abana yana wali kyan kuma kakina mali abi that means mali order hadisi hadisi da kan fi dun abala ni kana gide alaji mata yo teji kalu mubi kuma ko ta jile shi mi je maya kina goji mojo ta ka ko no yuge ale gudalu ko babu sa'imu idza akala albona aleji alugɔna ɛnɛ kede ale dzi titse ŋki wodzeŋudze awo sɛriba abe ki yiwo mi mɔ naa ti yan o dza gbenyɔ wɔkɔla atɔwo atɔwo sika ini tɛntɛrɔ titse ŋku nɛ lule domi timɔ fɔda hã lɛ ma òfin xɔliki tako mi lɛ le tu kpɔkɔ faŋ laba sabi yi dzɛnɛ o nɛ lule domi timɔ ife timɔ bɛ fururu. ṣé ọba àwọn yàrá gbọ́ kọ́ omi lálòkè ṣíṣe náà inlam yamlik ìṣẹ̀n kì má jọ ìṣẹ̀n kì má dọ̀ yípo nkì àwọn bí bírèkì ń lẹ̀ ní ní àkọlà náà kà á dẹ̀ ìṣe ṣe egbòjì ṣe ìgàgàlà ìgàgàlà èlò ìlò

chen kiri ya turinyo taki amudu mi alijan kwabye ama ichen ki iche komando yuko ke ombi break unge ula lo ala eleche eledo mi bwalu erre ko ile ule oni eledo mi tumo alwala ko abe ile ile jenen ama ile abele mati e kan ngofa kamra odu ati gbojumo to mi wakala hasanan hasan cika inda khala khalqahu zubab iṣẹ́ nkàdéjọ náà ló ka tsitsi lálẹ́ sí ọ̀fà yẹ màkì àhàbù n'abẹ́lẹ́ ẹrẹ̀ kpọ́kọ́ asi eyi ọ̀fà yẹ gbúsẹ̀ nkè é màkà tsi kótó ẹrẹ̀ wọn penetrate náà dza yẹn náà pẹnẹtireti fẹ́kẹ̀lẹ́ kó ló fi ọ̀fà yẹ kọ́lá وقال الحسن حسن شكا ومجاهد مع مجاهد إن جامع ناسيا iṣẹ́ ń kó lẹ̀ náà bọ́yà àwọn dàtí ó jágbe yàn wọláṣẹ́ ẹ̀rìn alẹ́ yìí wọláṣẹ́ ẹ̀rìn alẹ́

zaa tia iṣẹ́ ńkọ ne gbìyàn fọ́ àkàlà yóò jẹun jẹ wọ́n ṣẹ̀ríbà yóò mi mọ́ wọ́n lè tún mọ̀ tó mọ̀ wò ìhàlùjọ lẹ́kọ̀ọ́kọ́ wọ́n yìí nàá àtọ̀ àmọ̀ hù ene kelele ina e, alijeun ni anyi ono bilele na kinga jiria ma ehun alijeun pa babu siwak aligbana elialo arotobi yalo baya le kichegbe lisaimi wani gide haliji wa yuzkaru an amir ibn rabi'a mace ka kuma ce ba Amir, go amir amma rabi'a qala shika ra'aytu nabiyya sallallahu alaihi wa sallam yasaku yana wuce lóni tọjọ sallallahu alaihi wa sallam kì á lè yálọ ọwọ àtọ imun ìyàdé haliji maala ọkọ sí yana wọn lè ké lónìí awo a odu ɛnu ni ti gbalu kan ikomonu kun lɛlɛn ɔkala abu hurereta abu hurera chika ani nabi sallallahu alayhi wa sallam kuwa nabi sallallahu alayhi wa sallam lawla an ashuka ala ummati anabi sallallahu alayhi wa sallam ima sori kun adam gbiti ama luma min la amartuhum o ma mɔda dura mɛlɛ bi siwaaki kumana liyalɔ inda kulli wudu'i adike gbalu ala du taki muri musahabiki wayurwa nahawu mati gbola hun lage an jabirin ibo jabir wa zaid bai zaid ibnu khalid wa ma khalid an nabi sallallahu alaihi wasallam wa nabi sallallahu alaihi wasallam wa lam yakhussa sa'ima ma yukonne kide aluji biyaloten min gairihi ko ehun munen yalo ayi kakuma yalo ida kini tiye ne kide alujin يوقع على الإطلاق وقالت عائشة عن النبي صلى الله عليه وسلم هو النبي صلى الله عليه وسلم السواك مطهرة لفمي. يا لله tsɔtsɛ يا kia ha lugbɛfɛ mɔrɔdá tòlè rɔbì yàá jẹ́ onẹnu jẹ́nu ọjọ́ kìtsi ó dùgbẹ̀ ọ̀kọ́lá àbá òun àbá òsíkà wakata da tu bai kata da ya tabi rika hu yana libi rika alu iyalai da iru kula lula yana leba bala mati ne kana du ya ya si musulmi ibadu mati kalu ya kina fe iyalo kalu ya kina fe dike ibadu mati kuma gbe odo kwalu ya torí alẹ́ ẹ̀dùn alukurani alẹ́ ẹ̀dùn ti tẹ̀tìbìl alẹ́ ẹ̀dùn ti tẹ̀tìbìl alẹ́ ẹ̀dùn ti hailala ọ̀dùn ti haukala ọ̀lẹ́ ẹ̀dùn ti báyìí. حدثنا عبدان أخبرنا عبد الله أخبرنا معمر قال حدثني زهري عن عطاء بن يزيد عن همران قال رأيت عثمان رضي الله عنه يتوضأ لأنه شيء لسيدنا عثمان كأشل ولا fa àfọ̀rọ̀gà aláyẹ̀dẹ́ yìí tẹ̀láàtà láti mú omi gbányọ́wọ́ ọ̀hún mẹ́ta súnmọ́ tẹ́mọ̀dẹ́mọ́dà láti ìdúgbàlù wọ́sẹ̀nsẹ̀rà ìdúdómitímọ́ súnmọ́ gẹ̀sẹ́là wọ́jì àwò láti ìgbéjú tẹ̀láàtà onímẹ́ta súnmọ́ gẹ̀sẹ́là yẹ́dẹ̀gùn yómùnà láti ìhọ́wọ́ ọ̀tọ̀ ń wẹ̀ ilẹ̀ lìmẹ̀rẹ̀fẹ́kì gbogbo atukukọ̀wọ́n tẹ̀láàtà onímẹ́ta súnmọ́ gẹ̀sẹ́là yẹ́dẹ̀gùn yusra

ra'aitu rasulallah sallallahu alaihi wasallam yana wuce ne ji hundo wuce ne wani cojo sallallahu alaihi wasallam tawada a na hawa hudu iha za kishola luwa lekun lẹsẹ abẹ na usman dẹrọ kishola luwa lekun lẹsẹ ana nebi sallallahu alaihi wasallam méjì òun gbàdí síkì dẹwà súnmọ kọ àlàdákẹ ni mọtàwọdà ẹni dúkìá lọlá sí náà o. nahawa wudu ihaza olalu alekide kunce suma yusalla da katin taki a kira ka meji la yuhadisu nafsahu ki edon ma kan bibin edon ma ko be bibin fihi ma shay'un yaudun kima ko be bibin gofira lahu ma taqaddama min zambi oyo ele tun pa náà olebe kìtì lè gudu kátó atsalɔla lɛ mamdoba ŋu akaya kete ke abali kɛtsalɔla tibi atɛ kpɔdzɔ kɔdza tso kete ɛdɔɛ tɛdɔɛ ma ke bibi etsa gunyo nɛ egalo gunyo nɛ etsa kpado nɛ etsɛ ɛdɔɛ tsɛ fɛ gbogbo kutsa nɔlɔla lɛ kɛ awo tsi kpa ilekɛ nadze kɔdza mɔleke saka do ba yɛ ɔdze kama mɔleke adu ba wa báàbù kọ́ọ̀lì nàbí sọlọ́láhu aláìsọ́lá alùpànà òkọ̀là nàbí sọlọ́láhu aláìsọ́lá ìdá tọwọ́ dáa ìṣẹ̀hún kẹ́ẹ̀tsàlọ́lá wọ́lé yẹ sẹ̀ǹṣík ẹ̀dọ̀mìtìmọ́ bìmẹ́nìhìrì máa ẹ̀dọ̀mìtì ìmọ̀ ẹ̀ mọ́nìkẹ̀rì tíà olùgbò ìmọ̀ ẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ kómi kító olùgbò ìmọ̀ ẹ̀ wọ́lá mi yìí bẹ́ẹ̀ nà sáà ẹni wọ́gẹ́rì yìí àdìkà bàkà níbi sọlọ aláwọ sọlọm kọlá yẹ tíṣà pẹrú ẹnẹ kìdí àlejò pẹnẹ kìmá dé àlejò ọjà kí ní sàkàdé àlejò ẹdọmi tí mọ wọn sàkàdé àlejò ní ẹdọmi tí mọ ọkọ alẹ hasan màjà kí ní kẹnẹ kìdí àlejò tìkọ kì àdọmi tí mọ níbà àdé màá tsolu kíkà kí ní sédé sẹńkẹdé àlejò ìmọ akabẹlẹ àkíní sédé sẹńkẹdé àlejò وقال الحسن حسن شكا لا بأس بالسعود يعني السعود يبين السعود ما يصيب في الأنف من الدواء òun tí ó lè dé àlejò ẹgbẹ́ owó tuntun kò wá dọ́ tákẹ́mú lójú mọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀ṣọ́ ga ìmọ̀ ẹ̀kẹ́ṣẹ́ ògùnbí mọ́ dákúmá mọ́ owó tuntun ọ̀ọ́ ẹ̀ṣẹ́ àgbẹ̀ká náà ẹ̀dì arúgbó mọ́ màmú owó tuntun ọ̀hún lójú mọ́ la ba sa bi su'ut li sa'id ade alaji gene gene ki de alaji ki di su'ut plaster be da ko tu ta be to du ko gado mo o ji as-su'ut ma yusibu fil anfi min ad-dawa'i o gu manikir timo ja su'ut in lam yasil ila khalqihi amma a can ko gwelele ìmá ṣe kìí àlèwúrú tó fa àwọn ìṣe ipò tí àṣẹ omi ìṣe nídu ẹ̀jẹ̀ kàdí owó ìṣe todo ẹ̀hún kìí apalójú bí ẹ̀jẹ̀ kìí adùhù pọ̀ ọ̀la ẹ̀hún kìí alótójì wù ẹ̀hún kìí adùhù ìpalójú bí ẹ̀hún ẹ̀hún kìí alótójì wù wọ́n apalójú bí ẹ̀hún àdìsílẹ̀ ìjọba náà wá. yẹn ìdí ẹni ẹkú máa dàtú òtù tí mọ́ nù ìṣẹ́ nkì máa tẹ ọ̀bá nù wọ́n yẹ kẹtẹ̀ hìlù ìdí ẹni ẹni kejì ọ̀tá jèlé nìkìdí àlejò yàtọ̀ tá jèlé kejì ìdí ẹni lóhùn sàmúdòbílẹ̀ wọ́kọ́ là àtọ́ ọ̀hún àtọ́ òṣìkà in nkì fi iha lum láàyò dírùhù ilédèhùn dúgbìyà lójú ń kpalijijẹ yàtọ̀ mi bọ́ alu káàkì omi tsi ní alu yínda bí mi lò ìyá alu ìyá alu bọ́ pẹ́ẹ́ káàkì torí yàn ìgbẹ́ nẹ́ ńlẹ́m yẹ̀zì dírí rí kọ̀wù kíkẹ́ ìmáàdùwé ọmọdé bẹkíà kíkìhì òbíkì útúrú yọlẹ èédú kì bọ alóhùn omidú kì bọ alóhùn dàmámáyín tọ́lẹ̀ dẹ́kì ìkéde titọ́rí yọ̀gbọ́ kọ́fà kálù iki ìgbẹ́ wọlá yẹmdẹ́gù ilkọ̀ ikí múdàwó yóò fàdàmá kìlùmí two three ọ̀pẹ́ ikubọ̀lẹ́m dàmítọ́ ìdàmítọ́ a fain mizera eliki iliki iṣẹ́ ń kìjìgbénu kìú fàdàmá kìú wélo dàmá pẹ̀ẹ́kì ìrìnlọ́dọ́máyé tá lọ́lá kì múdu mi gbójú múdu mi ọ̀là àyẹ̀wọ́n lè àgẹ̀ yẹn ni la àkúlù ilẹ̀ hu yóò fìrù lajɛ ne do yu ayi mawu na kpanyi kitsa bɛ lɛ ne wɛni sɛnsɛrɔ isɛnke mɔmiru timɔ fɔda halal ma o xalikɔwu tako mi lɛ ikoti hɔfan itse gboditse gboditse la ba asa idiɛnɛnu ya anahu lɛm yɛm lik todu ileke mi breki omi lɛ kìmá lọ ti hɔfan o ekiri adu na kini àmọ àti ɛkẹdẹkẹ mi breki o. taki tɔnɔ kìí gbɔ yin biriki ní kele alijilẹ nkpabiɛ baabi zaadza ma a ramadan alugbɔna itsɛn ko nebɔ yawo datsi lóòtù ramadan alajà eke eha yẹlẹ tẹjá gbẹnyọ eha bọ́yì zukaru. masu kwalakida ya ana abi hurairata tuba bi huraira rafa'ahu ma ce dunya na ngbo ni chojo sallallahu alaihi wasallam hadith ta taru sire man aftara yawman min ramadan ana duk jibenu ki halojun paje ki halojun bi oroka ramadan min gairi uzurin ki ma choja tanyi ce egboji ce egboji ce wala maradin tí àtsɔga tsoe ŋu hɛ ɛni lɛ le yewu ta lɛm yɛkɔdi lɛm yi mudahari dagba imo dunia tsaka tubɔtɔgba do dza aludzɔ gbegbe le yinike rɔmɔ woka lɛ fi lɛ aludzi ka fi kpɔdze lɛ aludzɔ gbegbe le ŋu kia dzitɔgba yinike rɔmɔ ŋu wɔ insɔ mo dunia do ini kiro ma ŋu ɛlɛ ayi kata ɛnɛ ma ka yi ɛnɛ kì ma gbódze ŋu du n'ɔwɔ ɛnɛ rɛ mo dani dé ŋu yi wòdze ke udzi ŋini gɛmi ke kani na ni kai kai kai kai náwó akí mọ́ gbégbé lọ sí ní ọjọ́ kárìjà lérò mẹ́rin. wọ́n bì yí kọ́ lẹ́nu masoud wọ́n máa masoud ka kábẹ́lẹ́ ebi ọ ma nebi sallallahu alaihi wa sallam lɛ abe kuma kalukurani gbɔwɔ kɔkɔla sɛyidi bunu musɛyidi sɛyidi ɔmɔ ami tse wɔ yi kɔ ayi wa ibrahim kwa ibrahim wa katada kwa katada wa hamadu kwa hamadu yakadi yawman makanahu ama yana rome oje ikibile gwoju ngelele ama alujele kirome ole ik enwe kicho alujele kpole isugoji tile kini ke kpolu dole dole de imna rome abela abele حدثنا عبد الله ابن منير سمع يزيد بن هارون حدثنا يحيى هو ابن سعيد أن عبد الرحمن بن قاسم أخبره عن محمد بن جعفر ابن الزبير ابن عوام ابن kuwailidiko an ab yin shafal an abadi abada da ibnu abdullahi ibn zubair ahbarahu annahu sami'a aisha radiyallahu anha taqul ẹnu tí gbọ́ kí aisha ọjọ́ bí yẹn ń kí aka inna rajula ẹni ọ̀nẹ atanabiya sallallahu alayhi wa sallam ìrúgbó oníṣọ́jọ́ sallallahu alayhi wa sallam wọ́kọ́lá yẹni inna hu akharaka yẹni oníṣọ́jọ́ òun lẹ́gbọ́n ní sọ́jọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni wọ́n ní sọ́jọ́ sọ̀rọ̀lá ọ̀rẹ́ sọ̀tẹ́nà òun lẹ́ jó ejó jálí ọ̀là máàlákà lákà ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìwà wúwú ilẹ̀ wọn wà lọ́lọ́ ẹkí jó ní ẹ̀wọ̀n jẹ́ ẹ̀wọ̀n jẹ́ kọ́lá dákẹ́ ni àṣẹ́fùtò àhàlì fi ramadan òun náà bọ̀ yàwọn dàtí ọ̀rọ̀ ka ramadan sẹ́ni ẹjọ́ gẹ̀ta ẹjọ́ gẹ̀ta.

قال سكن تصدق بهذا يا لك الله شركا ها ها ها أما كان ara kawa ọdẹ lẹwọ tí kùtùkùtù ọdẹ ha yìí ìmáṣekíṣe mà yára kó wọn ọjọ́ ó yá ni màmá ni ó máa jáwé ti kẹfàrà yẹ àdìsí dọ́gba yà kàbìrì jù máa ní. pàdé dùn sálẹ̀ èyí ti dọ́gba àwọn afọ́ni ẹ̀ tìlẹ̀ ẹ̀dọ́jẹ́. báàbù ìdájá máa fi ramadan alubọ́nà iṣẹ́ ń kúnlẹ̀ bóyá àwọn dàtí ọ̀rọ̀ ka ramadan ọ̀làmìyẹ̀kún lẹ́kọ̀ọ́ ṣé ìhùn kí àná dún bọ́tà sàdákà àléyìí. ya fata sadaka alaihi ta kuma sadaka cin wali kafir kizna ci kafara kuma ka jan kuna ila ci o jali ya ci fara sun wa cika da gudu aluji oṣù méjì rọni rọni gbẹkẹ ha dúyọ gbẹkẹ dùjẹ wọn amẹnẹ bàtà ọgbọ wo ne dambɔ ya wɔn dati ɛnɛ kɛlɛ k'ata yɛ lɛ dɛ kpɔ ɔlà wɔn lɛ dɛ ɔlà wɔn lɛ wɔn awɛ ɔkatɔ wɔn ma do kpe wɔn ale ti kɛ adasi na na shu'aib an zuhuri kɔla ahabara ni humaid ibn ana aba hurairata radiyallahu anhu kɔla yana ba huraira wajen kujiyar yin shika yini amagugu inda nabi sallallahu alaihi wasallam a nabi sallallahu alaihi wasallam amagugu ibi ja ahu rajul haka na kele ka li ugbo li ugbo nabi sallallahu alaihi wasallam fọkàlà ya rasulallah haka ni wọ́n ti sallallahu alaihi wasallam halakutu yana ohun halaka yẹn halaka ohun la kọ́ọ̀là máa halaka èyí hà yẹn òun jó. ege yẹn lè ohun alaka kọ́ọ̀là tákìyẹ ni máàlákà ẹ̀hùn jẹ́ kọ́ọ̀là ala aláìmúra àti yẹn lè nábọ̀ àwọn dàjí wàhálà táìmù fún adé àlejò ekele yi kọ́ọ̀là kí ni àdùnmájà là kí ni ìṣe gbójú ṣe gbójú ṣe ìṣe àìdá alùpùpù wọn lè ho mu dà bọ́tẹ́ ní wọ́n tso ìjọ wọn làwọn gẹ̀ bọ́n yìí tẹ́tẹ́ kátà kejì òun ka ọbẹ̀ kẹ́hún kàkpà kẹ́hún méjì òun adé yà lùjì ọkọ ni títí wọn kàn ìnìní awẹ lè kìtàbẹ lálẹ kìtàbẹ yẹ gẹ̀ ní sọ ìṣẹ́ náà kùmà ti wé àwọn sọdọ́ mọ́ hàlùtẹ̀ jíjọ tòtíkò hà kẹ́ẹ́ na hu yọ kó a dú ìmúdọ́mà abájọ ikí kíkà dú gẹ̀ ń ẹ̀sìn ní kọ́ọ̀lù láà ẹ̀nà òun ẹ̀nà ò ẹ̀nì yìí option kejì èkìtà ẹ̀sìn option ẹ̀jẹ̀ dùdú dẹ̀ ìṣẹ̀ nkìtì ẹ̀nà èkìtà yìí má mu option one ma option two three. kishan ka jin option one 1 take mudaba enen ya jin option two 2 take mudaba feketa enen ko ekeji wa hal tastati an tasuma shahrayn mutatabi'ain ejin pa ke jalu jo meji roni roni qala la enu ni jo hunna no onu pa yele ni e option three 3 وقال فهل تجد إطعام ستين مسكينا ẹtí ní ẹnkẹ dùdú jẹ wọn amẹnà ọba tẹ ẹgbẹ mẹta jẹ fífì amẹnà ọba tẹ ma mẹta kéde akpama ma ewu ma ti kọ omi ẹnwé mọ ma ẹnwé ma ẹtí ní kọlà la yẹtọ wọn lẹni na tó ọpṣọn mi náà wọn dọ́gbọ́n bẹ ẹnkẹ nílá bùkátà wájú àtẹkùn na amma dole ce kicce ka kuyan kuma coli ya du kuma na kisa tukun kala fama kasa fama kusa yi mace ko fama kasa yi mace ɗaya shi fama kusa haka mamdu gwanin gwani inda nabi sallallahu alaihi wasallam balim sallallahu alaihi wasallam wabe na na hannu ala zalika a duka gba madugo gba na ibi sura ma yawon dudon ne no nothing on ground ẹ ọdún dání ni àmọ́ àfọ̀bẹ́yìn náà na náà nánú aláàzálì kẹ́ náà màá jọ abẹ́lẹ̀ ó ti ànàbí yìí sọlọ́láhùn àlẹ́yọ̀ sọlá bí ara kì í fi hì sẹ́mùrù sákùmá máa gbà òdòkùnrin á gbà kọ́ọ́lọ́ màmúdáwá níbi sọlọ́láhùn àlẹ́yọ̀ fi hì wal araku mikitaru agbalẹ̀lẹ̀ àti ẹ̀wọ̀n simulation kọ́ọ̀là sáké àwọn anísọ̀lọ́ lọ́wọ́ sẹ́yìn àyìnà sáá ìlú gbẹ́nìkì wọn nínú ìhà ẹlẹ́dẹ̀ ta gbẹ́nìkì àgbèbí ìhà ẹlẹ́dẹ̀ ẹ̀wọ̀n kí alùpùpù àti ìfìyà ju kẹfàlà àti nìyíkẹ́ ha Ọ na-agụ na ekeo ihe a bukata ọ bịata mmanite omenege mmanite ọla ka awa n'obi m ọkọ ala rejul kake na ya yani a ala afkara ni ni ya rasulala ishi ne ne ki a chọbata dabo mi ha yi wele chọjọ <laughs> a ala afkara mi ni ya rasulala ishi ne ne ki a bata dabo mi ha yi wele chọjọ fọwọlayi yẹn náà gbẹbọ <laughs> ọwọ ẹkọ ọjọ máa bẹ ẹ nàlá bẹtẹ ẹ eh, nkiri kọwé wò kìlẹ gbogbo yuridu haraden ọwọ ẹwọ méjì ahalibẹti afukaramin ahalibẹti yẹn náà wọn lé wọnyí bata tìjọ bàtà dábà mi family bóyá òun ọgbọdọ yìí chaka tsaka òun lẹnu bàtà kẹlẹ dábọ ẹ̀dájọ́ lébi kọ́ iṣẹ́ àwájọ ẹni ẹ̀dájọ́ lébi torí kọ́lùkà fi kẹ́rù dèjì kó yẹlẹ kìkà yìí alùkàní bí sọlá láti náà ó mà kó kẹkẹ ẹka yìí fọ́ọ̀dẹ̀ yìí kà ẹka ní sàmúta yìí ànyí màmá ní sọlá sọlá àwọn dú kẹdọ̀ ń bọ́ alà ní àti àmẹ́kìlẹ̀ yìí múta yìí ọ̀lẹ́ni ẹka yìí bí kò yóò.

gbogbo màlẹ nyọgbà túmọ̀ kọ́ àlàtàkà ní sọlọ́sọ ẹni ní àdábẹ́lẹ́ àti ìmúhu àhàlàkà dáadáa tó à ń bo ẹ̀kú máa cikin gaba kuma mun gashi kuma goyi tale yani turki yawa kuma da talaka kuma a ce da alon ina je mun ce Allah akbar babul mujami'i fi ramadan albona ijtima'i yana kishi ijtima'i bayan yi ramadan hal yutihimu ahlahu min al-kafarati kujan kafara kuma dum le ya duwa mi bon je kana kala le ko idza kanu muhawidina ita kama akuku حدثنا عثمان بن ابي شيبه حدثنا جرير عن منصور عن زهري عن حميد بن عبد الرحمن عن ابي هريره رضي الله عنه جاء الرجل الى النبي صلى الله عليه وسلم كان لك ابو صلى الله عليه وسلم وقال ذكرني innal akhira kada da da yake akhira wa ka ala imra'atihi na baya hoda ci akhira na baya hoda ci sai ni rajulan rajulan ba don tam da hoda na hoda ci bi ramadan ne horo ka ramadan wa qala take ni atajidu ma tuharriru rakabatan wasiliyan kene ke du hadu la kayo قال لا لكن لا قال أفتستطيع أن تصوم شهرين متتابعين وجينا كجاب جيش ميجر رمي قال لا قال أفتجد ما تقيم به ستين مسكينا وجينا كدوا من باتا أبو متى قال لا قال فأت وأوتي النبي صلى الله عليه وسلم بأرك فيه تمر يا هذا أما مين agba kìdẹ́bí nù kpọ̀kọ́ mọ̀mọ́dọ́ ó wà zéèlù ekìsẹ́ kọ́ lọ́kìsẹ́ wà kọ́là àtìyím hádà ánkà tẹ́nọ̀ ya bí alókèdúnà dáhàmẹ́nà bàtà jẹ kádàkà tòdúkẹ́lù nà mú yọ àtìyím hádà ánkà ní ìdú májọ tòdúkú ẹ̀ nínú àkẹ́wọ́n yọ kúrò lẹ́yìn kẹ̀kẹ́ ọ̀là ẹ̀ nìrọ̀jọ́ àyè ẹ̀ mú dáhàmájẹ then ọlẹ́ ẹbọ kọ́ọ̀lá sákì ẹni ìhí ọlọ́run lẹ́bọnù ala àhàwọ́dì mi na ìnẹ́nẹ́ kì á pèpè wé dábà máa <laughs> máa bẹ́ẹ̀rẹ̀ lábẹ̀tẹ̀ ha àhàlẹ̀ gbẹ́ẹ̀dì mi na ẹnkiri kọ́ ẹ̀tọ́ wíwò ìṣaka ìnẹ́nẹ́ dúkìá pèpè wé dábà máa kọ́ọ̀lá sákì ẹni fún àtìyémùhù mi kò ní jẹ́ kí n. lọ ojú lẹ pamẹ báàbò ìjà mẹtì alùpùpù ìdìbò wọlùkẹyì pa ìrẹ ìwà ònẹ lè sọ ìmọ̀nà ìdí àlejò àti mi ìjà mkú. وقال لي يحيى ابن صالح حدثنا a بن سلام حدثنا يحيى عن عمر بن حكم ابن الثوبان kani aba hurera tare da lawa an iza qa'a ana diyu me iza qa'a kisan kiare wala yuftir kisan kirelian alun alun bin ina ma ya haruju dan we ki du de wala yuliju dan ki gudulo te je hu de yin edu edu yin la bala bi de ise gudu egudu yin

iṣẹ́ àwọn tògbódù ló ti lè wò dẹ́yìn èyíkéyìí ẹni alẹ́jì wọn á bì òun mẹ́ni èyí yóò dúlẹ̀ òun tó pàpà tìlẹ̀. ọ̀kadà ibùn abbas wọ ìkírè mọ́tì asọ́ọ̀mù mímá dàkàlà ẹnkì akpalubi bẹ òun ṣe nkì gbódù ló ti lè wò wọlé ìsẹ̀ mímá xọ̀rọ̀jà ẹnkì dùn kó jẹ́ hùdù kí akpalubi bẹ́ẹ̀. wa kana ibnu umar radiyallahu anhuma wa kubo ma umar ya tijen ya hata gimu ona adubo awu ko ya adalo ne kisaule ma ma da du ma fa o ikayo fa o huwa sa'im kiri aleji ina suma taraka wile pe taki kono to deji tubilo awu ma kino ona ya donate

ثم تركه وتاكي كانوا تريجي تبي وكان يهتجم بالليل تاكي ادبو مدو دوكي يشارو كاليا وهتجم أبو موسى ليلى أبو موسى تشودو وياتي هجامه ويذكر عن سعد مباكو سعد وزيد بن أركب وزيد ما أركب وأم سلمة بأم سلمة اهتجموا صياما máa dúgbò máa dé àlejò wọ́kàlà bukairu ko wọ́kàlà bukairu an umu alkamata kuna na hata jimu yana mata dubu inda aisha ta mbo aisha wala ha iya kpona yaman jumala malele ce wani ruwa anil hasan a cikin ba su bu hasan an gairi wahidin ishe ne karban gbogbo marfu'an ya ta gboguna tubu annabi sallallahu alaihi wasallam wa qala take ni afsara alhajim wal mahjum enne ya dubu wani kuma dubun alwuri tana ki dubu tana kuma dubun alwalambi wa qala li ayyash hadathna abdul a'la hadathna yunus an al-hasan mislahu wallahu lajah kila lahu an nabi sallallahu alaihi wasallam qala na'am kama kama gini oleke kaya kuba ya nabi ko yani na'am kuma kala take tara yani Allahu a'ala ajama حدثنا alim. حدثنا معاليكو حدثنا معالي بن أسد حدثنا وهيب عن أيوب عن إكرمة عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم يعني النبي صلى الله عليه وسلم إيه تجمع وهو مغرم النبي صلى الله عليه وسلم ينادب يديها إيه هرمي يديه يدي هرمي هرمي كل حج عمره harami aja bi umra wa ta jama ho asai ade se dubo ya de aleji je de ya harami dubo ya je de aleji dubo trabale e dubo e kwale jide alasna abu maamari alasna abdul waris alasna ayyuba an ikrimata an ibn abbas radiyallahu anhu ma qala ita jama nabiy sallallahu alaihi wasallam وهو صائم yana da sallallahu alaihi wasallam ke dubo ya bi haliji hadathana adam ibn abi iyati hadathana shubatu qala sami'tu sabitan bunani yas'alu anas kana shi bi ki sabitu bunani yani anas ne ibn malik wa anas ibn umar malik radiyallahu anhu wajatijan inewde akuntum takrahuna alijamata lisaim mechafo edubo wena kide aleji qala la yani hi masako illa min ajali da'at se todu ki agbegbo kejun atubi won kete kama jako todu re todu ki agbegbo kejun atubi ene kide aleji ke dia fa kola un tinyo lo ane abeka eh

iya reju ya biyalu حدثنا علي بن عبد الله حدثنا سفيان عن أبي إسحاق الشيباني سمع ابن أبي أوفى رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر yana ma dẹ́ kponitsɔ jɔ sɔlɔlahu alayhi wa sallam ɔna wòlẹ̀ ehòlẹ̀ wòkọ́ lẹ́lẹ́rẹ́ julẹ̀ nù naka ne sallallahu alaihi wasallam kawo ne kele ka kide kpon yake abo kide kpon ya chati kun yani anzil ya pak da chane abele mere ko fojida hali ke hujan kpomi anzil fojida hali da chane ke hujan kpomi aljadahu huwa khaltu asawiki bilmai emi asawiki ujeun eh, efulu kemisi nkpomi ni akini gari eso abeke ofura kpailono ke ma dɔ ujeun du ma dɔ kpomi ma sogun kpomi bɛfu ma kpo kpomi lẹni dáṣá nẹkẹ qala ya rasulullah lákàtà ẹni oníṣọ́jọ́ sallallahu alaihi wasallam àṣẹm olùṣẹ́bọ̀tà olùṣẹ́bọ̀tà qala lákàtà ẹni anzil fajidali dáṣẹ́ nẹ̀kẹ́ gbóni tákẹ́ kópa yóò lùbọ̀ kékè yàwọ́ nẹ̀ ẹkó dáṣẹ́ nẹ̀ tákẹ́ náà tí lómi tákẹ́ rutọ́ tákẹ́ tìbúwọ́ ayọ̀ yà yìí tákẹ́ wọ́yà lómi ó lọ àyà nẹ̀ nínú sọ́jọ́ sàlọ́sàlà aṣáàmùsù kọ́ra àǹdílì fàjìdáàlì ẹ̀kẹ́tàdẹ́kọ́ yẹn olù yẹn olùdájúkọ̀ ẹ̀kọ́ òhun dé fọ́nẹ̀zẹ́là lákànnìlẹ̀ mùdájíánì ìpàk fọ́jẹ̀dáhàlẹ̀ hùú káàkì ìhùjẹun lẹ́kpọ̀n fọ́ṣẹ̀ríbà káàkì ìhùmọ́ súnmà rọ̀mà bíẹ́dì yìí hàrùnà káàkà òṣèlú ọ̀pá chákátàkì mọ́ ọ̀dùn àbẹ́. ẹni gbolo kẹta ẹni wọn ti súnmọ kára kẹkẹ ni ìjára ẹtùmọ léyìlá iṣẹ ń kùmẹ lí kẹtùbí kó wa mẹ akabala mi ń ha hùnà kẹtùbí kó wa bẹ wa mu ẹni kìdí àlùjì àlùjì ńlẹ mú bì mẹ àlùjì àti kẹgbẹlẹ alẹ bì mẹ màánà àti kẹgbẹlẹ.

عن ابن أبي أوفاء قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر yana wadai صلى الله عليه wani aule حدثنا مسدد حدثنا يحيى بن هشام قال حدثني أبي عن عائشة أن حمزة ابن عمري الأسلمي قال يا رسول الله ẹni wo ni sọjọ sallallahu alayhi wa sallam ìní àtijọ́rò sọ́ọ̀mà ẹni wo ni sọjọ sallallahu alayhi wa sallam òun sì ní kí òun á dá lójú tọ̀gbàrọ́ ní. àtijọ́rò sọ́ọ̀mà yìí ayì òtá bí àwò wọn dábọ̀ wọn dọ́nà ọ̀lẹ̀ wọn níbi wọn já lójú wọn lọ ẹni ìní àtúrúdù. asurudu sọ́ọ̀mà wọn adalójú ń rúlẹ̀ wọn adalójú ń rọ ní òun pàdé wọn tẹ̀lé kíkà kíkà gbadalójú ń fúpa yẹn wọ̀nyí lẹ́ gbanagbadi kìá wọ́n bá wọn lẹ́kẹ̀. alasana abdullahi ibn yusuf ahabarna malik an hisham ibn urwata ana abiyi ana aisha radiyallahu anha zawji nabi sallallahu alaihi wasallam ana hamzata ibn amri الأسلمي قال لنبي صلى الله عليه وسلم إكواني صلى الله عليه وسلم يعني أصوم في سفري وشين كجالو تنكون دولة وكان كثير الصيام أنا لا يأتي مثل ما جالو نانا نانا وقال تكاني صلى الله عليه وسلم كما كني إن شئت فصم إذا كريجو إذا كدولة جالو wa in shita fa afir ki a rage ya jal dan e ka dole ìṣùlẹ̀ abájọ yìí kì má tọ̀ ìṣùlẹ̀ ó gbàyàn àwọn rẹ̀ ní kí àṣẹjá ni ẹlẹ́ ẹ̀kẹ́ ní mẹ́ta ẹ̀dọ́mọdé dé èyí sì ìjà ìṣẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ dẹ́rẹ́bà ẹni bírèkì ẹ̀ tọ́tù. ẹgbọ ẹgbọ ọsì ẹtọn sáré ìwúgbọ ìwúgbọ ẹ ẹdàlú yẹ alókò ẹ ẹdàlú yẹ aló amájẹnìtì ẹ ti sáré dàlọgùn la mọ tirẹlá dẹrẹbà rẹ ẹhẹn ẹ má kẹrẹ jíjẹjú gbogbo Ele dọ. Ah. Ah. sani eh, bia ni sɔlɔ la sɔn e de di ɛdi e yɛrɛ di ɛdi ɛmu awo di na rɔ na baabu idan sama ayyama min ramadan summa safara algona can kuna aluji ramadan rokan ramadan haka shanaula rasna abdullahi ibn yusuf abarna malik عن ابن هشام عن عبيد الله ابن عبد الله ابن قتبة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم من شجر صلى الله عليه وسلم خرج إلى مكة يلو كم مدينة لوتي مكة في رمضان يوش رمضان فسامة لكن جالو حتى بلغ الكديدة لتبوي للقبوف مدى الكديدة aftara láti halulẹ́bi fa aftara náà àwọn ẹ̀wọ̀n halulẹ́bi lórí ẹ̀rẹ̀ máa lè yí ọ̀bàtàlà àdọ́gùn tìbí olù kọ́lá abú abdullahi na usfan wọlùkùdẹ́yì kẹ́dìd lẹ́yìn dágbàdé usfan parí kùdẹ́yì báàbù ebumajɛ ebumajɛ ekele wòlɛ egbe yi ɔtsi kiba bi ama ɔtsi topic headline yi ɛyà alódì tá kẹsí àná wòlɛ lakò lɛ gbɔdzɔ abɛ ti edi edi ɛmu dana alódì ɔdzi lɛ babu adasina abdullahi ibn yusuf adasina yahya ibn hamzata an abdulrahman ibn yazid. عن جابر أن إسماعيل ابن عبيد الله حدثه عن أم درداء عن أبي درداء رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم نعمد لبنب صلى الله عليه وسلم في بعض أسفاره يوشك كوها مولهم في يوم هار قال قل له حديث هذا لكم وجل أولو تاكو تبتي وجل كما لكو لليه olùdáyàn ata yẹda arẹjulu yẹda wu alara ti olùdá gbogbo ẹlòmíràn yà dọ́wọ́n bojú ma ní ṣìdẹ́tìlì hàrì tó dún kpolu nana tabali ọmọ afi iná sá imu ihò àmọ́ ẹ̀yẹ lẹ́dún kìnnìkìjà ló ilá máa ká nà mínà nàbí sàlọ́lá ọ̀sẹ̀lá tí kúgbà má sì wọn lẹ dé o má lè fi jà lọ. àwọn sọ inshallah pé kọjá èmi kìlẹ̀ wọn kàdé wọ́n ti hàn kálá mọ́ rabbana bihamdika ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin الحمد لله رب العالمين السلام عليكم